Shall we be upstanding to welcome? Let us welcome our new Nirisha to this gathering. Please, let's, let's, let's arise. rise. Ẹ bá mi Come on, o. Ẹ bá lọ bẹ́ẹ̀, ẹ dìmúlà àrólé oòdùà ó dé ẹ bá mi panupọ̀ ṣe káábíyèsí o. èrò káàrin ní ibẹ̀ ilé ibẹ̀ òye èrò káàrin ní ibẹ̀ kílẹ̀ wí náà èrò káàrin ní ibẹ̀. Ilé Ifẹ̀. Please be seated. Please be seated. Mo sún wọ́n bá níwèé kò àwọn jìnnà sọ́ bá níwèé kò tí àwọn kan ń lọ pápá. Mo ní èrò káre níbi. kiri ojúmọ́ ti ń mọ́. èrò káre lè ìfẹ́ lọ́dọ̀ ọba wa. èrò káre lè ìfẹ́. ọba Adéyẹyè. ilé ìfẹ́ òye èrò káre. ẹ ti fọmọdé gorí oyè yìí ẹ fi rìngì ẹ fi lò ẹ kó wa jẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ láìsí bẹ̀rù ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá yóò máa gbòòrò sí lábẹ́ àṣẹ yín a ò ní rí bì a ò ní rí wàhálà a ò ní rí dààmú àdúrà yín ò mọ̀ gbà ẹ bá mi panupọ̀ ṣe kábíyèsí o. kábíyèsí ọlọ́ọ̀fin àdìmúlà àrólé oòdùà. ẹ inú wa dùn wọlé ayọ̀ dé wọlé iyì dé iyì ẹ̀yẹ àṣẹ kò ní kúrò lọ́dọ̀ yìí. We'll just move on quickly. We'll move on quickly. Yes, we'll go back to our procession. Then we'll still come back. We'll still come back. We'll still acknowledge the other dignitaries. Let's finish this uh, procession. Can you see, before you came in, Oni, oh, before you came in, we were having the procession of past presidents of the Rotary Club of Maryland. What we have discovered in the process is that they can hardly dance, but it is okay. It is okay.